ọpẹ́ fún ọlọ́ọ̀bá Allah ọba anábíwa Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ gbogbo ẹni tó bá ń tọ́ ìlànà ẹ̀ títí di ọjọ́ ìgbìlá kìíyàmà ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala ó ṣe ẹ̀mí èmi àti ẹ̀yìn ó ṣe ní nǹkan tí ó jẹ́ eléyìí tí a kò gbọ́dọ̀ ta sílẹ̀ nítorí pé ẹni tí kò fúnni ní ẹ̀mí kò lẹ́tọ̀ kó gba ẹ̀mí náà bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀mí ni ó padà tọ́ kúkú ní ó padà tọ́ ikú wò bẹ́ẹ̀ sì ni ẹ̀mí kan ò ní bọ́ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ṣùgbọ́n ẹni bá pa ẹnìkan nìyí òun ṣe sábà bí gúnì tí ẹ̀mí onítàun fi bọ́ ẹni bá wá ṣe sábà bí ibú òun náà yóò jẹ ìyá rẹ̀ ọlọ́wọ́n ọba mi subhanahu wa ta'ala ó ṣe kìlọ̀ fún wa nínú al-Qur'an oní wala taqtulu an-nafsa allati harrama ẹ kò gbọ́dọ̀ pa ẹ̀mí eléyìí tí ọlọ́wọ́n ọba ṣe léwọ̀ illa bil haqq ààfin pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀mí wo lápá tí ó jẹ́ pé pípa ẹ̀mí yẹn ní ó jẹ́ ẹ̀tọ́ òun náà ni ẹni bá ṣe nǹkan nínú àwọn nǹkan tí anábì sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé pípa ni tí kò áàrin náà ti ti gbáwájú láti máa ṣe ìtọ́ka sí i anábi sallallahu alayhi wa sallam ó ní láyà ìlú dámú mìín muslim ìlà bí ìṣìdá salat ẹjẹ́ mùsùlùmí kò tọ́ kàtá sílẹ̀ àyàfi tó bá ṣe ìkan nínú nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ òun náà ni aṣẹ́yìnbó zani ìyẹn ni ẹni tí ó ti lọ́kọ rí àbí ti níyàwó rí tó ti wá ń ṣe zìnà yálà ìyàwó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní àbóṣù ń bẹ lábẹ́ ọkọ àbí wọ́n ti ẹ̀ ti túká tí ó sáà ti ní rí irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ ẹ̀sìn Islam náà ní ká sọ ló kópa wọ́n náà súnmí náà tí ẹ̀mí kan tó bá gba ẹ̀mí míì ànábì ní ẹni náà ní àópa òun náà di ni bákan náà والتارك لدينه المفارق للجماعة أي طبع شهيدة طلعوا شيء إسلام ما طيّقا إلى نتيا ومسلمي ولغيره إيوه نبيه nǹkan tá a ṣe fún náà ni pé a pa ni lẹ́yìn ìgbà tí a bá ṣe ìtaàbà rẹ̀ ìyẹn ni pé tá a wá kó túbá ní ọjọ́ mẹ́ta lẹ́yìn wá àgbà náà ní òun padà fún ẹ̀mí rẹ̀ nítorí ìdáàbòbò ẹ̀sìn àwọn èèyàn nínú ìlú nígbà tá a bá wà nínú ìlú Islam ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe gbígba ẹ̀mí ó ṣe léwọ̀ láàyè ibòmíì ألا وبني من, من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ألا نتريجي أشي أقافها وما إسرائيل أشي لا غاية لولوي akọ́ọ̀lẹ̀ lórí wọn pé tí ẹ̀rí bá pa ẹ̀mí kan ní ẹnìkan pa ẹlòmí àwọn fasáàjì fil ard àbótí ẹ̀ṣẹ̀ wà bàjẹ́ lórílẹ̀ wọ́n ta annama qatala an-nasa jami'a ẹ̀ṣẹ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo èèyàn ni ẹ̀rẹ́ fi yẹ wáyé pé èèwọ̀ ni kí a pa ẹ̀mí eléyìí tí ọlọ́run ọba dá hasan ayawanat kódà tó fi mọ́ àwọn ẹranko ẹni wá pa ẹran kankan lẹ́lẹ́yìn ṣe pé ẹran yẹn ó fẹ́ jẹ́ àbí ẹ̀tì ẹ̀kọ́ ẹran yìí jẹ́ ẹran tí ń ṣe àníṣùtá láti lè dáwọ́ ṣùtá rẹ̀ ó kọ̀ pa á láláì nídìí irú ẹni bẹ́ẹ̀ náà yóò jẹ́ ìyàwójú ọlọ́run nítorí náà ọwọ́dọ̀ yí àwọn arúsùnmí tó ìwọ ní káàpá èèyàn kódà òṣìṣẹ́ aláhùn sallallahu alayhi wa sallam ó sọ wà lára nípa ẹ̀mí ẹni náà ò bá àti ẹ̀gẹ́ kéèfè rí kó jẹ́ ọ̀ṣẹ́bọ tí ò bá ti ń ṣe pé ogun dé akójú ti ra wa láàrin awon mùsùlùmí àti àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹ́bọ ni èèwọ̀ ni ká gba ẹ̀mí na Allahu ba subhanahu wa ta'ala ó wá ṣe ẹ̀mí en tó jẹ́ mùsùlùmí ó ṣe le léèwọ̀ ní pípa Allahu ba ni wa man yaqtulu mu'minan muta'ammidan فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له جهنم ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi tó ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún wa nípa ìpa mùsùlùmí ẹni tó ń sọ pé la ilaha illallah ó ń kírun bá ti ṣe kírun ó ń gbàwẹ̀ bá ti ṣe ń mú ẹ̀mí rẹ̀ àṣẹ lófò àsọ́ di ẹ̀tọ́ ọlọ́run ọba ní ẹ̀sọ́ onítọ̀hún jazaohu jahannam iná jahannama ni ẹ̀san onítọ̀hún ìyẹn ni pé ẹni náà ẹni tí ó wọ̀ náà ni kí ló dé nítorí pé ó pa mùsùlùmí ọlọ́run ní khalidan fiha yàtọ̀ sí pé ó wọ̀ náà ni yóò tún máa bẹ níbẹ̀ wọ́n kọ́jú lọ́wọ́ àárẹ̀ yìí yàtọ̀ sí pé yóò máa bẹ nínú lágbére ẹni tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó bínú sí ni wọ́n lọ ànáwù ọlọ́wọ́n ọba ti ṣẹ́bílé tẹ́lẹ̀ bá ń tọ́ka sí nǹkan kan jọmọ́ ó ń tọ́ka sí pé èèwọ̀ ní kí àmú ẹ̀mí mùsùlùmí kí a níbi hadith tó ń lọ náà tùmí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam níbi tí ó tún tọ́ra pàtàkì ìdáàbòbò ẹ̀rí mùsùlùmí eré tí a kò gbọdọ̀ jẹ́ kí ó ti ọwọ́ wa bọ́ òṣìṣẹ́ ọlọ́run ní lọ́zọ̀wọ́lú dúnìyà ahùwánù àìlọ́lọ́rì ní kọtìlì òṣìṣẹ́ ọlọ́run ó ní lọ́zọ̀wọ́lú dúnìyà kí ayé ní àwọn èèyàn rẹ̀ àwọn igi àwọn nǹkan tí ń bẹ lórílẹ̀ kí gbogbo wọn yìí kí gbogbo wọn ṣe àfẹ́kù ká má rí wọn má òní ahùwánu alọ́lá ó mà ní ẹgbẹrẹ níwájú ọlọ́run ní nǹkan tí alimuslim ju kékèèyàn wá pa ẹni tó jẹ́ mùsùlùmí lọ bẹ́ẹ̀ bá tọ́ka sí nǹkan kan jọ máa ó tọ́ka sí pé ẹni mùsùlùmí nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bẹ́ẹ̀ tí a dáàbòbò ni tí ó sì bẹ́ẹ̀ kí a dáàbílẹ̀ bákan náà òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó sọ fún àpapọ̀ àwọn mùsùlùmí ní ọjọ́ tó ṣe hájì eléyìí tí ó ṣe kan síwájú rẹ̀ tí ó fi ṣe ní lẹ́yìn rẹ̀ nínú nǹkan tó ń sọ fún wa tó kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn ni pé ayu yawmin hada ọjọ́ wo leléyìí àwọn èèyàn dá lóhùn pé ọjọ́ ajínigbà àràfáyì ayu shazin hada oṣù wo ní wọn lóṣù àbẹ̀wọ̀ ní ó tún ní ìráyù baladin hada ìlú wo láwà yìí ìlú ṣe ìlú النبي صلى الله عليه وسلم هو صفوان إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحبمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا إن شاء الله صلى الله عليه وسلم قل أي مسلمين لهم أجعلني ìyẹn ni pé ká tẹ̀jẹ́ mùsùlùmí sílẹ̀ àti ká jẹ dúkìá mùsùlùmí níjẹ ìbàjẹ́ àti ìkàfà ìgbọ́mọlúàbí mùsùlùmí jẹ́ ó ní èèwọ̀ lòun náà jẹ́ o gẹ́gẹ́ bí ọjọ́ ìní bó ṣe tó èèwọ̀ ìyẹn náà náà ni ọjọ́ àràpá bákan náà gẹ́gẹ́ bí ìlú ìlàbí òṣì bó ṣe tó èèwọ̀ òun náà ni oṣù ìdìlẹ̀ bákan náà gẹ́gẹ́ bí ìlú ìgbó ti ṣe jẹ́ wọ̀ ìyẹn náà ní ìlú mọ́kà eléyìí ti wáyé pé ẹ̀mí mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí tó lápọ́nlé ní tí a kò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ lọ́nà ìtọ́ tí wọ́n bá wò pé ẹ̀mí onípa mùsùlùmí ṣùgbọ́n ẹni tí kì í ṣe mùsùlùmí yìí máa pa á kó wá lọ pa ẹlòmíì náà títí ṣe mùsùlùmí ẹni yìí kò sí ṣe pé à ń jagun ẹ̀sìn Islam ànábì sallallahu alaihi wasallam oní onítọ̀hún náà kò ní gbóòórùn àjẹnà sallallahu alaihi wasallam ẹlẹ́bí wáyé pé ẹni mùsùlùmí nìkan kọ́ ló jẹ́ wọ̀ ẹni tó jẹ́ ẹni tó jẹ́ gbèmí ìyẹn ni ẹni tí kì í ṣe mùsùlùmí tóun náà ń gbélú islam irú ẹni bẹ́ẹ̀ ní bóyá ó ń gbélú ìlú wa nítorí pé òun náà jọmọ ìlú àwọn ń gbélú ìlú wa nítorí pé ìjọba ìsìláàmù ó gbà á láyè pé kó máa gbélú ìlú irú mùsùlùmí bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ní èèwọ̀ ní ká tẹ̀jẹ̀ sílẹ̀ kí ló tún kú jọmọ́ nínú ẹ̀mí ẹ̀rẹ́ tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala dá ta wá lẹ́tọ́ àti papò sí mọ́jọmọ́ nígbà tá a bá sọ pé mùsùlùmí àgbọ́dọ̀ tẹ̀lé ẹ̀ sílẹ̀ tá a bá sọ pé ẹni tó jẹ́ bí ní àdúgbò ahàn ẹni tí a bá ládéhùn ní pé kó máa gbénu wa pẹ̀lú ọ̀rùn tá a bá ní ká má tẹ̀lé ẹ̀ sílẹ̀ kódà ẹ̀mí ẹranko gan pàápàá tá a bá ní èèwọ̀ ni ká tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láláyìn ṣe pé ó níbi kan pàtàkì títẹ̀lé àfọ́jú àgbẹ̀gbẹ̀yẹ. Jẹ́nu pé obìnrin kan, òjíṣẹ́ aláwọ̀ sallallahu alaihi wasallam, oyin wọná. Lìhírọ́tín Abasẹ́tà nítorí ológbò, eléyìí tó fi pamá. Kò ṣe kí ni kò fílẹ̀ láti máa jẹ oúnjẹ bákan náà kò tún fún lóúnjẹ látàrí ẹ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní obìnrin yìí ó dẹni iná nítorí náà ní nǹkan tó lápọnlé ni tá a sì mójútó ni nítorí náà ó wá dánwó àti pé ẹ̀mí kan nítorí pé ẹ̀yìn tí ẹ̀rí bá tọwọ́ rẹ̀ bọ́ ní àṣíráforíjì rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àgàgà tó gẹ́mi mùsùlùmí bọ́lọ̀ ń bá fẹ́ni nítorí pé bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹni tó bá tú bá gẹ́gẹ́ bí aya tó ń bẹ ní ṣọ́ọ̀tún fòkọ́ọ̀nù nígbàtí ọlọ́run ọba ń ṣe òyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní àwọn tó yẹ pé kí ni láàkùnrin náà nọ́sà lẹ́tì agbọmọláwò ìlà àbíláàkíwọlá ẹ̀dùn ó ní àwọn tí wọ́n kí ń pa ẹ̀rí tí ọlọ́wọ́n ọba ṣe léwọ̀ bákan náà wọ́n sì ń ṣe jìnnà lẹ́yìn wá àgbà náà ló sọ wá sọ pé ìlà mọ̀ntàbà wà á mọ̀nà wà á ń lọ ń sọ́ọ̀lù hà fọ̀gùláyìíkà yóò bá dìlù mọ́rùn-ún sẹ́yìn á ní tí ò bá sí áyà yìí àbá sọ pé gbogbo ẹni tó bá pààyàn láyé ní iná ọjà ànámà ní ó rà sí ṣùgbọ́n áyà yìí ó yọ kúrò pé àyàfi ẹni tó bá túba ó sì ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àlefiọ́lá ó ń ṣiṣẹ́ dáadáa irú ẹni bá dínú wọ́n hú sèyí áàfihàn àsànà aburú wọn ní ọlọ́run ọba yóò yí padà yóò sọ di dáadáa fún wọn eléyìí fi yé wa pé títúbà wà pẹ̀lú tó bá ṣe é nígbà ìmọ̀kan nígbà tí ọ̀rọ̀ ò sí yé ṣùgbọ́n ẹni bá ṣe é nìyí tó mọ ọmọ ṣe é tóun tún wò pé kí lọ́lọ́run ọba yóò ṣe kò wá túbá tí ikú fi kamọ́ nìyí. ìwẹ̀ ni bẹ́ẹ̀ jàzá òwú ìdáhànà jáàdámà ní ẹ̀sán rẹ̀ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ subhanahu wa ta'ala kó fi ọwọ́ ẹ̀ kó fi yé wa bá ọ̀sọ́láwọ̀ ni wàrà kò fún kọ́ áàlì lọ́dún wọn ni fáàlì wọ̀ yá kó fi máa fi ìlànà àyàt. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ní ọ̀la òde òní àwọn ènìyàn ó jáde láti lọ yan ẹni tí ó máa darí wọn fún ọdún mẹ́rin lẹ́yìn ìgbà tí ìjọba tó ń bẹ lóde tó bá parí títí ẹ̀. eléyìí nìyí owó ọlọ́yà wa mùsùlùmí pé ìlànà eléyìí tí wọ́n fi ń yan olórí kìí ṣe ìlànà tí ó bá ṣẹ̀rí ọlọ́run ọba mu kódà ìyàtọ̀ sí pé kò bá mu ó tún takò nítorí pé ìjẹ́ aláṣẹ nínú Islam yóò máa bẹ lọ́wọ́ àwọn èèyàn kan ní pé kí wọ́n yan olórí kì í ṣe nǹkan tá a fi sílẹ̀ fún gbogbo àwọn èèyàn nítorí pé àwọn èèyàn tó pọ̀ jù àbẹ́yìn tó pọ̀ jù nínú àwọn èèyàn àwọn tí wọ́n ọ̀fẹ́ tọ́lọ́wọ́n ọba ṣe ni nítorí náà àwọn oní àwọn ọmọ tí ń bẹ nínú ìlú àwọn oníṣìná ń bẹ àwọn olè àwọn tí wọ́n fẹ́ jẹ́wó àwọn tí wọ́n fẹ́ miwó gbogbo wọn náà ni wọ́n bẹ nínú ìlú tí wọ́n bá rí pé ìwà àbàjẹ́ tó ń bẹ lọ́wọ́ àwọn ní ẹni tí yóò débẹ̀ tẹ́ni bá débẹ̀ yóò dẹ́kun àbàjẹ́ wọn ní dìbò fún nítorí pé ó mọ̀ pé tí àwọn bá ti lè dìbò fún tó bá tún lọ wọlé kí ni ó ṣẹlẹ̀ jọmọ́ ibi táwọn ti ń rí ilé ayé tí wọ́n ṣe ó dópin nìyẹn nítorí náà wọn ò ní fẹ́ dìbò fún òun ni ìsìláàmù ṣe fi kàyàn olórí sí ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn ṣùgbọ́n ètò ẹ̀sìn ètò tí islam gbé kalẹ̀ òun náà ni pé àwọn èèyàn kan ni wọ́n jẹ́ abẹnugan àwọn èèyàn owó ní àwọn ẹ̀ṣà nínú àwọn àfà àwọn ẹ̀ṣà nínú àwọn tí wọ́n mọ ìlú tó àwọn tí ọpọlọ wọn pákó àwọn tí a lè pèrè fẹ́ wá yanjú ọ̀rọ̀ tí wọ́n sì rí yanjú ọ̀rọ̀ táwọn náà ń lo làákàyè wọn lábẹ́ òfin ọlọ́run àwọn wọ̀nyí àwọn ni wọ́n jẹ́ akọbajẹ́ àwọn ni wọ́n wà wò pé nínú òlò wa káfíẹ̀ láwò pé ó lè jẹ́ aṣíwájú wa ní tí ó máa darí wa àwọn ni wọ́n wà wòye pé á ah, lágbájá gbogbo àwọn òròyìn tí yẹn lè fi jẹ́ adarí ó ń bẹ lára ẹ̀jẹ̀ amúkalẹ̀ lágbájá náà ah, ìròyìn náà ń bẹ lára láàrin àwọn ẹni wọ̀nyí ni ó ti yan òkè tanika mú nínú wọn kì í ṣe gbogbogbò nítorí àwọn èèyàn ní tí wọ́n fẹ́ sọ̀pọ̀ ti nǹkan tí ó bá ṣẹ̀rí àmú wọ́n sọ pé nìzọ́mù demokradíyà ìlànà democracy ní wọ́n ni ó ṣe dédé nìzọ́mù ṣúrọ́ eré tó bẹ̀rẹ̀ islam ìyẹn ni pé kí àwọn èèyàn tí wọ́n jẹ́ alùhàlùwàlhàp kí wọ́n ṣe tí wọ́n yan àwọn èèyàn tí wọ́n jọ lórí wọ́n wà àpapìlẹ̀ àwọn eléyìn oṣù tọ́ra wọn ṣùgbọ́n eléyìn ti ṣẹlẹ̀ àti ọgbọ́dá sí èyí tó ṣe pàtàkì fún àwọn mùsùlùmí nítorí pé ẹnu wa agbára wa ò débẹ̀ tí a sọ pé ẹ̀yí ìlànà yí padà èyí tá alágbára òun náà ní ká máa fẹ́nu ṣàlàyé pé àwa mùsùlùmí ìlànà wa òun náà ni ìlànà ṣúwọ́ àbí ìlànà ní tí àwọn ẹni ìṣíwájú wá lò tí wọ́n fi yan olórí gẹ́gẹ́ bí kí olórí tó ń gbéṣẹ̀ tó ń papòdà yìí kó sọ fún àwọn èèyàn pé tí ń bá símọ́ ẹni tí ó jolórí nìyí ìyẹn náà ó ń bẹ nínú Islam ọmọ rọ̀bí aláàánú àbúbákìrì ṣe bẹ́ẹ̀ fún ó ṣe bẹ́ẹ̀ fún mo tilẹ̀ jẹ́ pé òun yan àwọn èèyàn kan ni tí wọ́n lọ wá olórí láwùjọ mùsùlùmí òun ò èèyàn kan pàtó ìlànà nìyẹn tó jẹ́ ìlànà àwa mùsùlùmí tá ti wo àsìkò yìí àsìkò tí aburú ṣẹlẹ̀ tó pọ̀ ni agaga nígbà tí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ di ìbò láti yan olórí ni abẹ́ni tí ó máa ṣáájú aṣojú nínú ọmọlé ìgbìmọ̀ àwọn èèyàn wọ́n rẹ́jẹ́ àti fi ẹ̀rí ara wọn lẹ̀ wọ́n ti rẹ́jẹ́ àti gbẹ̀mí nítorí pé ẹnìkan ni wọ́n fẹ́ jẹ́ kó délẹ̀ òun lá fi tí ọ̀rọ̀ yìí síwájú pé ó dọwọ́ rẹ ìwọ tó jẹ́ mùsùlùmí kò má jẹ́ kí ẹ̀mí ẹnìkan ní kó tọwọ́ rẹ bọ́ nítorí pé nínú àwọn aburú eléyìí tí ètò ìṣèjọba ìfó òun náà ni tí ó gbàyè tí ó fàyè lẹ̀ fún ẹlẹ́yàmẹ́yà àwọn eléyìí wọ́n máa tako àwọn ọ̀rọ̀ pé wọ́n máa ṣe àwọn aláàmọ́ ṣe wọ́n sì máa sapá tí wọ́n fi bá tàwọn ẹnì kejì wọn jẹ́ kódà tó bá yẹ pé ẹ̀mí náà ni wọ́n lọ sí wọ́n ṣe ẹ̀yìn náà wò ó kó gan-an kó ṣẹlẹ̀ ẹkú àwọn aburú tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ tí àwọn èèyàn ti gbẹ̀mí ara wọn nítorí pé wọ́n ń wákò bẹ́ẹ̀ sì ni nǹkan tí anábì sallallahu alayhi wa sallam tó sọ fún ìkan nínú àwọn òun ni pé la tas'ali 'anil imara má pè mí kó fẹ́ nítorí pé tó bá tẹ̀lé ní iléyà ó dẹ̀ẹ̀dá ọlọ́wọ́n ọba ò ní bẹ́ẹ̀ dájú ọlọ́wọ́n ọba ó dẹ̀ẹ̀dá pé ìwọ ló fẹ́ bí olórí mọ́ kó owó kó ṣe ọlọ́wọ́n ọba yóò sì ti ẹlẹ̀ pé má ṣe yí tó bá ń rẹ̀ wà ṣùgbọ́n o bá béèrè fún èèyàn fi ẹ jẹ́ ìrànlọ́wọ́ ọlọ́wọ́n yóò máa fún ẹ kódà àwọn lọ́wọ́ lórí ẹ̀ nítorí pé ó bèèrè fún àwọn ni wọ́n tiẹ̀ síbẹ̀ kàmá ìtí wa sọ pé àwọn èèyàn ń bèèrè fún lásìkò táwà yìí ó tún wá kọjá bíbèèrè fún wọ́n tún gba ẹ̀mí àwọn èèyàn lórí ẹ̀ àwọn ẹlòmíì wọ́n rò pé àsìkò yìí àtúntí mẹ́jọ owó díẹ̀ ẹlòmíì nítorí 5000 nítorí one thousand tí wọ́n fún ni yóò bọmọlúàbí ara rẹ̀ jẹ́ yóò di ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ẹlòmíì nǹkan tí ò tiẹ̀ tó yẹ ni wọ́n fún yọwọ́ àkọ́kọ́ à nítorí pé wọ́n ti fún mi lówó àbí wọ́n kówó mẹ́ jẹun bọ́ta kí n lọ dìbò tẹ́ tó fún mi lówó eléyìí ní àbúrú yìí tí mùsùlùmí tó bá ní ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba gbọ́ tó gbọ́dọ̀ jìnà sí ìwọ́n tó jẹ́ mùsùlùmí ní èyí tó jójú ṣe rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí nítorí pé ètò islam kì í ṣe pé ta bá ti yan olórí kan ta sọ tó kó kú mẹ́ nínú islam ni a máa ń pè yẹn ní kùrúdù alàlùkùkà ìjáde gbàjọba lọ́wọ́ olórí bẹ́ẹ̀ sì ni kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n nínú ètò tí wọ́n gbé kalẹ̀ yìí ètò yẹn ni ó fàyè ìgbà yẹn táwọn èèyàn jáde kọ́sọ́ pé olórí tó ń bẹ́ ń bẹ́ ó yá wọ́n máa lọ àfẹ́ mọ́ ṣùgbọ́n nínú ètò ìsìláàmù ní olórí yóò máa jẹ olórí títí tọ́lọ́wọ́n ọba yóò fi pè é sọ́dọ̀ rẹ̀ ẹ̀rí pé ìyàtọ̀ wà ní méjèèjì ṣùgbọ́n tó wà lójúṣe àwa tá a jẹ́ mùsùlùmí ojúṣe wa òun náà ni pé nínú kọ̀ọ̀ yàrá wa nínú ilé wa ká máa bẹ́lọ̀ ẹni tí ó darí wa tí yóò láàánú wa tí ó ṣe dáadáa sínú ìlú tí ó mójútó òfin ọlọ́run tí ó sì darí wa bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe fẹ́ bó bá tiẹ̀ jẹ́ pé òfin tí wọ́n lò ní òfin tí ò bá mu ni ṣùgbọ́n àti ẹ̀mà àmà bẹ́lọ́run kọ́lọ́run kó fi ẹni tí ó láàánú wa kó fi sílẹ̀ bákan náà ká gbìyànjú ká má wà nínú àwọn tí wọ́n máa ṣe dàgídàgan nítorí pé ẹlòmíì àwọn tí wọ́n jẹ́ politicians ní ẹnu wọ́n dùn wọ́n sì ní oríṣiríṣi àwọn ẹ̀tọ̀ lọ́wọ́ tí wọ́n ma fi ń tọ́ àwọn èèyàn yóò wá bá yín nínú mọ́síláṣí nínú àdúgbò yín pé tẹ́ bá ti dìbò fún wa a ṣe nǹkan báyìí a ṣe nǹkan báyìí a ṣe nǹkan báyìí ṣùgbọ́n tí wọ́n bá débẹ̀ tán kọjọ mọ́ nǹkan míì ni wọ́n máa ṣe nítorí náà ìwọ́n má gbẹ̀tọ̀ jẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni ìwọ́n sáà máa fẹ́ lọ́wọ́ kó o sì má bá wọn kópa nítorí pẹ́lú mí náà yóò sọ pé ẹnìyàn ó lẹ́mi dáadáa nítorí náà òun náà ni ó máa bá ṣe kí ni òun náà ni ó máa bá wọn mú káàdì káàkiri èmi ti mọ mo mọ ọmọ ìyá kan tó ṣe pé ẹnìkan náà bóyá kánsẹ́lọ̀ bóyá fíàmà ló gbẹ́jẹ́ nígbà yẹn òun náà ó fi jẹ́ǹtì ara ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tóun náà fẹ́ débẹ̀ nítorí àwọn mùsùlùmí ẹni náà òun náà wá ń gba voter card káàkiri ó lọ ń dìbò láyé tó pọ̀ nítorí pé ẹni kó bá lè wọlé bẹ́ẹ̀ sì ni tó ń ṣe yẹn nìyí nínú òfin tí wọ́n lò kọ kò bá criminal offense ká má ti wá sọ pé ní òfin ọlọ nítorí náà ó ti lóhun kó máa wọ́n wọ́de wọ́n ń fa wàhálà àwọn èèyàn ń gbẹ̀mí ara wọn nìyí ẹ má jẹ́ àbá wọn kópa nítorí pé ìlànà yìí kì í ṣe ìlànà tí ọlọ́wọ́ bá tuntun náà nàbí sallallahu alaihi wasallam ó sì takò ìlànà wa mùsùlùmí nítorí náà ẹni tó bá tó wá ń ṣe àṣejù tó ń tún jáde tó ń fa wàhálà ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ti ìlọ́po ni o àmọ́lọ́wọ́ subhanahu wa ta'ala àwọn tí wọ́n ń darí wa lọ́wọ́ tí ọlọ́run bá kó kún wọn lọ́wọ́ kí ó lè jẹ́ kí wọ́n mọ ìlú tó bó ṣe yẹ ká àti tòlú àti ìmọ̀lọ́wọ́ subhanahu wa ta'ala gbogbo ẹni tí ó bá padà tún débẹ̀ náà kí ọlọ́wọ́n bá kó ṣe lẹ́ni tí ó jẹ́ èèyàn dáadáa ní tí ó sì rí ìlú tó tí ó lánà àwa aráàlú lójú àmẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala àwàálà fìtínà rògbòdìyàn ìpànìyàn ní tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó má jẹ kó ṣẹlẹ̀ nínú wa nítorí pé oríṣiríṣi ète làwọn èèyàn ní kọ̀rọ̀ yìí láti dá àìfọkànbalẹ̀ sí òòlù ṣùgbọ́n ìta àtọ́mọ́ àwọn ni pé ó ti lè kódà kó jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ a kò gbọ́dọ̀ bá wọn kópa níbẹ̀ nítorí pé tọ́ba sọ pé ẹnìkan ló wọlé tẹ́nìkan máa ń sọ pé ààrá ah, wọn ti òṣèwọ́ ni wọ́n ṣe kí ní ni tí oníkálukú wọn ni tí wọ́n ń gbé káàkiri táwọn èèyàn kan bá dìde látara ẹ̀ tọ́ba láwọn onígbà tí wọ́n bá bẹ̀ sí ń gbà gbogbo ẹni tó sọ̀rọ̀ sí òun náà ló níkè nínú ẹ̀ṣẹ̀ wọn nítorí náà ká sọ̀rọ̀ dáadáa nítorí pé kí ìfọ̀kànbalẹ̀ kókó nínú ìlú ni àbúrú ni tí ó kalé tí ó ka oko kódà ẹni tí ó lọ́wọ́ sí yóò bá òun náà nítorí pé táà bá jáde ẹlòmínú wa ní ọjọ́ sátọ̀dé gan tí wọ́n ní ẹgbẹ́ tó ń ká nìyí pé ká má jáde nì yóò sì máa rò pé owó tó yẹ kó òun níjọ ìwò òní bẹ́ẹ̀ ló ní ò bá sì jáde lóòjọ́ kan kò ní nǹkan tí ó jẹ nìyẹn kàwá sọ pé ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọ́n ti ń kọ wàhálà ẹ̀wọ̀n pé àwọn tẹ́bí ó pa ó nítorí náà gbẹ́lọ́ ọba subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kó fi ìfọ̀kànbalẹ̀ nínú ìwà bá kọ́láwọn ìwà lápò ìfẹ̀lẹ̀kọ́ àárín àwọn ونفعني وإياكم بما فيه من الآيات